ká ah. sọ yorùbá àbí. èmi ń pa everybody ìbíre para you no understand ni ẹ ṣí gbogbo kíní lẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń dì wọ́n ẹ túlẹ̀ kò yé yín light everything we no fit afford anything food sef me no be say normal normal if i wan chop eba like this if i never chop seven or eight i never belle full i never belle wide now to buy two gun na what we na whiny be that one so right now eh, all of us gats ball out we gats protest nothing go stop us and all those ones wey dey talk say dem dey threa ten people make dem come outside now dem dey whine na so dem dey talk say oro one thing ebi o pa oro abi dem still dey say oil put on top oro head oro ti ya come come help buy me na see nothing dey sup no going back we are protesting eh we don start am already you feel me anybody wey dey house e dey jones o oh. e just dey house for nothing The people like my mama wey dey house una dey jones e get one woman see this woman wey dey here she get pikin she get children o oh. but she, she still had to come outside because she knows what she's fighting for you know It's crazy, man. We are we're tired. I'm tired of talking self. I don't tire. I gbé camera. Even we yeah. Yes. My, um, èmi ni orúkọ mi jẹ́ comrade Ibrahim Olúwatóbi lọ́ba. Nǹkan tá a fi jáde ni pé látìgbà tí President Bọ́lá Tinubu ti dórí oyè, ebi ló kàn fi ń pa wá ebi ebi, a lè jẹun mọ́, ẹni tó ń jẹun gan-an ò yó. Omi ò ṣe é mú jẹun kọ́kọ́bí lẹ́gbẹ̀ẹ́ ti jẹun kò yí pé ṣe o ti yó òun ló wà ń lu báyìí wọ́n wá tún wá ṣe títí wọ́n ní a máa sọ̀rọ̀ ó ṣe wọ́n máa fẹ́ bí pàwọ́tà tún nílé sọ̀rọ̀ nàìjíríà ti wá já àwa ń sọ̀rọ̀ wọ́n tún wá bá débì kan wọ́n làwọn tún lọ gba court judgement wèrè kan pé àbọ̀dọ̀ wà lọ́jọ́ ta láti láti under bridge ibẹ̀ kan làwa tún ti bẹ̀rẹ̀ ibi tó ní kí gbégbé má gbé ibẹ̀ ló ń gbé ibi tó ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ gan ló tẹ̀dó sí a ti bẹ̀rẹ̀ kò sẹ́ni tó lè dá wa dúró mọ́. ẹ̀tọ́ wa ní. no àwọn ò fẹ́ mọ mission wọn mission wọn ni pé wọ́n ti kíìfù court ruling pé ká má gádà ká má bẹ̀rẹ̀ láti under bridge wọ́n wá ní ká lọ síbi méjì bàbá tó wá rí pé àwọn masisi ó dà pé inú ń bí wọn lóòótọ́ bébí ṣe ń pa wọ́n wọn ò ní ọ̀ṣọ́ ju kọ́ńtò máa wò wá lọ because wọ́n rí pé press ti wà ń bẹ̀ tó máa pa wá the whole world máa mọ àwọn tó pa wá wọn láti lè sọ kọ́ọ̀mù á fọ́ọ̀sì wọn láti ṣe kọ́ta àfẹ́ ni kò jẹ́ pé wọn ọlọ́pàá ká bẹ̀rẹ̀ láti ibi tá a ti bẹ̀rẹ̀ but wọn ò lè ṣe kọ́kọ́ a ti jù wọn lọ lọ́ọ́ ṣe kúkú wọn ń tẹ̀lé pé ẹja máa mọ́nítọ̀ wọn wọ́n ń tẹ̀lé wa bọ̀ so a jù wọn lọ gan ni. ok we read the look of things think of our change pẹ̀lú protest ẹ̀rẹ́ tàṣẹ́lẹ̀ nìyí kí ni another step tàṣẹ́lẹ̀ òtẹ́ òkú. ẹ ẹ má gbàgbé pé protest yìí wọ́n pè ní bad governance protest òun gan ò lè dúró tí protest bá ń lọ mọ bó ṣe máa rí kò sí gọ́ọ̀mẹ̀ntì wọn ò ṣe protest kan ní nàìjíríà kó máa achieve even eh, nsars ó achieve eh, ẹgbàgbé pọ́npàyàn wọn kó kíláàsì kó ńlẹ̀ o ikọ́ tá à ń fẹ́ ó máa ṣe o tinubu ò jù wá lọ o àwa la wẹ̀wẹ́ àwọn kan ló dìbò fún ìkan tí nàìjíríà bá fẹ́ ni tinubu máa ṣe kò ń ṣe kan tó bá fẹ́ so ó gbọ́dọ̀ ṣe kan tí nàìjíríà bá fẹ́ ebi ń pa wá